ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni mo máa ń sọ ní gbogbo ìgbà national anthem tèmi nìyẹn o national anthem nìyẹn tó yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé abala àkọ́kọ́ ti lọ ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ kí la gbé yẹ̀wò lénìí bí oyún ṣe máa ń wálẹ̀ lára obìnrin àwọn nǹkan tó máa ń fà á dókítà wa jẹ́ kó yé wa pé tí a bá lákèésí ara wa àrùn kan wà tí à ń pè ní àrùn gìnìṣà tí ó bá ti lè rí pé obìnrin lóyún báyìí a máa dúró kóbìnrin lóyún ni tóbìnrin bá ti lè lóyún báyìí wọ́n ní ẹnu ẹ̀ dàbí ẹnu ejò ni tó bá ti lè sọ obìnrin nínú oyún báyìí oyún yẹn máa wálẹ̀ ni àtẹ̀mí àtẹ̀yìn lágbára lọ́wọ́ ọlọ́run àní ní oyún ànírọ̀rùn àdẹ̀ní ní oyún tó máa máa wálẹ̀ torí oyún tó bá ń wálẹ̀ ní gbogbogbà a máa sọ obìnrin di arúgbó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ dókítà wa a máa sọ obìnrin di arúgbó ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan tí obìnrin bá ti lóyún tó bá ti wá lọ sọ́spítù wọ́n ní wọ́n máa ń tie ilé ọmọ ẹ̀ kí ló máa ń fà á torí wọ́n ní tí wọ́n bá ta ilé ọmọ yẹn ẹ̀hún oyún yẹn máa wá sílẹ̀ ní gbogbo ìgbà ló máa ń wá sílẹ̀ nígbà tó wá yá wọ́n wá ní tán bá ti lọ wípé wọ́n máa ta ilé ọmọ yẹn ó ti yé yín ó dẹ̀ ti yé gbogbo àwọn torí àwa ò kì í ṣe ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ ṣùgbọ́n bí wọ́n ṣe ṣàlàyé fún wa ó máa ti yé yín kẹ́ bá wa yànnà náà. ẹ ẹ ṣe ẹ ṣe rí mẹdíkálì. bẹ́ẹ̀ni. wọ́n lè ṣe yẹn ṣùgbọ́n mi sọ fún yín pé gbogbo nǹkan tèmi mọ̀ ń pa ìjù ní tìbílẹ̀ and eh, àwọn ọgbọ́n wà táwọn bàbá tó máa ń dá pé kóyún máa wálẹ̀ ibẹ̀ tí wọ́n ń dé wọ́n ń táyẹ̀ ní wọ́n táyẹ̀ wọ́n dé náà ni hmm. ní hospital yẹn ní titi wa náà hmm. àwọn náà máa ń dé hmm. wọ́n máa ń sọ kán gbé kọ́ tó bá ti wà níbi oṣù kan oṣù méjì so ọmọ àgbẹ̀kọ́ síbì kan tí wọ́n máa fún ọkọ ẹ̀ ọkọ ẹ̀ ló máa mọ ibi tó wọ́n ṣe kí ni ẹ sí so ọjọ́ tó bá ó di ọjọ́ tó bá máa bímọ kí ọkọ ẹ̀ tó lọ já kíní ẹ̀ bọ́lẹ̀ tó bá já bọ́lẹ̀ yẹn abimu. ṣọ́ọ̀ṣì wà di. di òní ìwọ tiẹ̀ pọ̀ ní rẹpẹtẹ rẹpẹ mm. ṣẹ́rí ọlọ́run jogún agbára fún wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwa làkọ àndẹ afẹ́ máa jẹ́ kí ẹ̀sìn kó máa gbà lọ lọ́wọ́ wa hmm. agbára wà nílẹ̀ Yorùbá yàtọ̀ sí pé bẹ́ẹ̀ tó fi ń ṣèkà hmm. ká fi gbára wálẹ̀ ká fi tọ́jú ara wa ó wà dáadáa tóyún bá ti dúró bá ti dúró gbà ọjọ́ bá ti pọ̀ ti dúró báyìí àmàṣekọ ni ó hmm. tẹ̀ pọ̀ rẹpẹtẹ hmm. so o yẹ kó yàn ní fi wálẹ̀ títí ó máa fi bímọ yẹn ní àyè àtàlàfíà. ṣé eh, um, àkíyèsí tí mo tún ní ni pé ṣé tí obìnrin bá jẹ́ ẹni tó ń rin ìrìnkúrìn ṣé kò lè fa kóyún máa wálẹ̀ àṣẹdá hmm, ah, eh, eh, àwọn yẹn náà gbóbìnrin rìn kiri kò yún máa wálẹ̀ àìmọye obìnrin tó rìn kiri tó yún wálẹ̀ ó lè kọ́ ọ̀sẹ̀ náà bẹ́ẹ̀ ṣẹ́dá nǹkan tó ń kọ́ ọ̀sẹ̀ ẹ̀ tí gbogbo wa ta lè mọ̀ ta lè torí erika kun sọ̀rọ̀ from Is or her own experience ni experience yàtọ̀ àwọn ọmọ tó wà lẹ́yìn náà experience wọn yàtọ̀ ẹlòmíràn sọ pé tó ń lóyún gbangba tó ń rìn lọ síbi kan tó lọ síbi kan tó ń pẹ̀lú ọ̀rẹ́ nìkan ṣe kíní kan lóyún fún wálẹ̀ so ó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n the major cause of kóyún máa wálẹ̀ miscarriages làwọn lè ta ti mẹ́nuba yẹn. láti mẹ́nuba yẹn ẹ ṣe dókítà wa ẹlẹ́ẹ̀kejì ta tún fẹ́ ra sáré mẹ́nuba ní pápápá ó ní nǹkan àlejò obìnrin bí ọmọ ọdún mélòó nítorí ní ayé àtijọ́ mi máa torí tí má ti ń sọ̀rọ̀ mo máa ń padà sí lóòótọ́ mo kéré ṣùgbọ́n ìgbà táwọn bàbá bàbá wa àwọn granny àwọn grandpa wa tó bá ń ṣàlàyé fún wa ní gbogbo nǹkan yìí tó yẹ tẹ́ sọ pé ó ń ṣẹlẹ̀ yìí kò kí ń ṣẹlẹ̀ nígbà ayé wa ní ìgbà ayé yẹn wọ́n ní tí ọmọ ọmọ tó bá fẹ́ rí àlejò tí ò bá tí ì pọ̀ ọmọ ọdún méjìdínlógún kò lè rí ṣùgbọ́n láyé ìsìn kò rí bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ́. ẹ bẹ́ẹ̀ ni ẹ wẹ́ wọ́n ní báyé bá ṣe yí náà nìkan máa báyé yí hmm. ó ṣe yí so aṣọ ọgbà la máa ń dá fún ìgbà hmm. ah, bí ayé ṣe ń yí náà nìkan máa báyé yí hmm. ṣẹ́rí ìbéèrè tẹ ìbéèrè yẹn ọlọ́run nìkan ló lè dáhùn yẹn nípa pé bó ṣe jẹ́ pé kíní ẹ̀ ti fà sẹ́yìn bóyá ọmọdún ọmọ thirteen years ń ṣe nǹkan oṣù sí ẹ̀ tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ láyé àtijọ́ ẹ̀ ṣe mọ̀ pé bóyá ayé ti yí àṣà ìsìnkú ayé yí padà nìyẹn bẹ̀ bó ṣe wọ́n náà ba òun lè ń ṣọlá ẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́mi kọ́ mọ̀ ni pé ìgbà ara là ẹnìkan òbí ṣọ̀gùn nígbà ẹ̀rùn hmm. ìgbà tí ó bá tásìkò fún wa kí nǹkan ṣẹlẹ̀ hmm. náà ló máa ń ṣẹlẹ̀ hmm. èmi àti ẹ̀ máa sọ wípé gbogbo àwa táwọn wà lé tá bá ti ní àwọn ọmọbìnrin tó bá ti di pé ó ti wọ eighteen years twenty years twenty one years twenty two years kàn bẹ̀rẹ̀ I mean kán bẹ̀rẹ̀ sí ṣe preparation àti lóyún hmm. torí nǹkan tó ń pè ní nǹkan oṣù oṣooṣù náà lóbìnrin máa ń ṣe àwọn kan tẹ̀ máa ń dáṣà pé tó máa máa lọ kó lọ àwọn màmá kan máa ń sanlé wọ́n dẹ̀ mọ̀ pé bàbá problem ni ọlọ́run ọba tó ní kóbìnrin máa ṣe nǹkan oṣù lóṣooṣù ó mọ nǹkan tó mìíní so nǹkan oṣù jẹ́ nǹkan jẹ́ pé obìnrin máa ń ṣe jáde nínú ara ní oṣooṣù ní oṣooṣù bóyá kí tẹ̀sán kan tó bí nǹkan oṣù ṣe wáyé fún wa ṣe wọ́n pè kankan ní ovidot ní ojú ara obìnrin bó ṣe rí lélẹ̀ every month ẹyin kan máa wà ń bí ẹyin kan máa wà ń bí yẹn náà pè ní pé obìnrin ovulate ṣe tí ẹyin bá dúró fún odidi oṣù kan tí ò bá rí nǹkan ọmọkùnrin tó máa wá sọ di oyún yóò fọ̀ fúnra rẹ̀ olómájáde lóye oṣù yẹn pẹ̀lú ìdọ̀tí ara wọn àjọ máa jáde ẹ wá ìmájì kóbìnrin má ṣe nǹkan oṣù eré àṣe bẹ́ẹ̀ lónìí ẹ lóṣù yìí iṣẹ́ kò jáde kò ní jáde á wà nú bẹ̀ ìyẹn ní kó má produce mi next ní following month a tún ṣe bẹ́ẹ̀ àwọn ẹlẹ́mọ́rí tínú wọn máa ń tó máa ń gbà yín so torí pé nǹkan tó yẹ kó máa jáde lára òdò tó máa jáde kò jáde then um, àwọn nǹkan tó fà á tí nǹkan ṣe obìnrin òfin ń wá ó pọ̀ díẹ̀ ìkíní ni pé tí obìnrin bá ṣe family planning tóbìnrin bá ṣe family planning nǹkan ṣe ò ní wá gbogbo àná làmọ̀ bẹ́ẹ̀ àbí kí ni reason bí yẹn ṣe family planning kóyún má dúró ni then obì tó bá ṣe nǹkan oṣù kò lè lóyún hmm. bẹ́ẹ̀ tó máa ń yà mí lẹ́nu pé táwọn tó bá sọ pé ọ̀rẹ́dì àti lóyún nǹkan oṣù wà ní hmm. ìkíní nìyẹn ìkejì ni pé a máa ń pè kankan ní infection hmm. àìsàn ìbálòpọ̀ ó máa ń block menstruation ni ìkejì nìyẹn ìkẹta ìjọba kan máa ń gba nǹkan àlejò obìnrin lọ wọ́n máa ń gbà lọ́mọ lára ìyẹn ní pé gbogbo àwọn ará àwọn obìnrin míì lé tó jẹ́ pé wọ́n ní problem yẹn wọn ò ṣe nǹkan oṣù yẹn ò jáde wọn ò ṣe wọn ò dẹ̀ rí àpẹẹrẹ pé ó máa wá ó dẹ̀ ń dààmú wọn hmm. wọ́n dẹ̀ ń pòyìn wọn lọ káàkiri wọn lọ káàkiri wọ́n máa ń gbà lọ́mọbìnrin lára hmm. ẹ̀ tí ò bá mọ̀ wọ́n máa fi ṣòbìnrin hmm. àgàwọ̀ obìnrin tó bá fẹ́ jẹ́ kó bímọ máa kàn gba nǹkan oṣù ẹ̀ lọ ni ó parí spiritually náà máa ń gbà and mo dẹ̀ rí pé seventy percent àwọn obìnrin tí wọ́n ṣe nǹkan oṣù mọ́ ní ìlú ìbáríwá yìí nǹkan tó fa the major cause of it nìyẹn then tí obìnrin bá ní akọ jẹ̀díjẹ̀dí ó máa ń block menstruation so àwọn kan tó máa ń fa menstruation season nìyẹn. nínú àwọn ìròyìn míì àti bó ṣe yé yín sí bó ṣe yé èmi sí wọn ní àwọn kan tó máa ń ṣe nǹkan àlejò látara àtẹ́lẹwọ́ èékánná àti ojú. bẹ́ẹ̀ni ẹ ṣe ìyẹn wà bẹ́ẹ̀ hmm. ṣàbọ Ọlọ́run bá ó dá oníkálukú ní pẹ̀lú pẹ̀lú òye títí ẹ ní hmm. ẹlòmíràn tó yẹ pé obìnrin mìíràn jẹ́ pé iṣẹ́ kóbìnrin ṣe kan àlejò láti ojú ara irọ́ o èèkánná báyìí máa rí tó bá tó táìmù tó bá máa ṣe kọṣù yẹn ẹ kàn máa pé èèkánná ẹ̀ báyìí máa pọ́n ó sì ṣe kọṣù títẹ̀ nìyẹn ó lè jẹ́ ọjọ́ márùn-ún ló máa fi ṣe tó bá ti adẹ́tì clear ó lè jẹ́ lómi ó lè jẹ́ àtẹ́lẹwọ́ báyìí gbogbo ẹ̀ máa pọ́n ni ẹlòmíì lè jẹ́ yinjú ẹ kàn máa pọ́ pọ́n fún bí ọjọ́ márùn-ún yẹn lẹ́yìn yẹn clear so bọ́lọ̀ ṣe ṣe àwọn yẹn nìyẹn. ṣùgbọ́n ẹ bá àyànnà náà kọ̀ọ̀kan nísìnyí pé kò dáa kí obìnrin kó má kí ẹni tí ẹyin yẹn tí ò bá ti rí pé fún bí ọjọ́ mélòó kan tí ò bá ti rí pé ó rí nǹkan tóun fi lè fi lè di ẹyin ó máa wálẹ̀ pẹ̀lú ìdọ̀tí àwọn tó wá ń ṣe tọwọ́ ńkọ́ báwo ló ṣe máa wá jẹ́ fáwọn ẹ̀ àdìtú nìyẹn sọ́dọ̀ Ọlọ́run hmm. àdìtú nìyẹn yọ tẹlẹ dídí yẹn wò ni hmm. àdìtú nìyẹn ṣùgbọ́n ṣe tí nǹkan ṣùgbọ́n máa lọ èèyàn máa sọ kí nìkan kábàbẹ̀ lọ́wọ́ obìnrin mi ọdún mélòó ẹ̀kọ́ ìkọ̀ṣe obìnrin lọ ẹlòmí lè ní fifty years ẹlòmí lè ní sixty years èmi á sọ pé rọ́ọ̀ni kò sẹ́ni tó mọ̀ bàtí ìkọ̀ṣe obìnrin lè lọ hmm. nobody knows it it's only God ọlọ́run nìkan ló mọ̀ torí pé ẹ máa wo màmá tó ti wọ seventy years àìmọye ohun tá a ti rí tó yìí ṣe nǹkan oṣù ọmọ tán dẹ̀ bí ọmọ ti stop nǹkan oṣù hmm. so kí ó di ká sọ ń pa yẹn pé bóyá èjì kan kò ní ṣe pẹ̀lú èjì bẹ́ẹ̀ kọ́ tẹkọ̀ máa rí ni pé tí obìnrin bá rí pé nǹkan oṣù ń fẹ́ lọ hmm. á di pé bóyá ṣe fi jọ́ márùn-ún ṣe tẹ́lẹ̀ adínwá sí ọjọ́ mẹ́rin hmm. tó bá yá adínwá sí ọjọ́ mẹ́ta tó bá yá adínwá sí ọjọ́ méjì hmm. kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á máa dàbò ó máa lami á máa rògbẹ̀ ìmí ìwà jẹ́ kó máa dúdú gbogbo àwọn nǹkan oṣù tó bá ń rí báyìí hmm. kò lè jẹ́ kóbìnrin lóyún so bóyá kí n sọ nǹkan kan tẹ́ lè ṣe àwọn tó bá ń experience ẹ̀ lé pé bóyá nǹkan oṣù wa kò fi bẹ́ẹ̀ rush dáadáa ó dúdú ó ń yọ̀ ẹ mú oyin gidi <clears throat> oyin ẹ dà sínú ìgò measurement ẹ̀ ẹ wá wá omi ọsàn wẹ́wẹ́ tó jẹ́ measurement oyin gidi yẹn ẹ dà papọ̀ rẹ ṣèkè ẹ má máa mú ṣíbí méjì láàárọ̀ so tẹ́bá tí wọ́n bá ti mú bẹ́ẹ̀ wọ́n rí pé menstruation yẹn ó máa mọ́ dáadáa ó máa ṣe kínní ṣùgbọ́n tó yẹ pé ó fọ̀ sí category pé bẹ́ẹ̀ àbíṣe náà gbà lọ tí ò hmm. látijọ́ yẹn hmm. ẹ̀yẹn pè wá àwa solution ọlọ́run ràn wá lọ́wọ́ láti wá solution sí fún wa fún ti ti hmm. kókó ṣe. ẹ ṣe dókítà wa nǹkan àlejò obìnrin yìí ọjọ́ mélòó ló yẹ kó lò torí àwọn ẹlòmíín wà wọn máa láwọn ń ṣe for ten days ẹlòmíín wà three days láti bẹ̀rẹ̀ títí tó fi dàgbà ọjọ́ mélòó gan-an ló yẹ kó lọ. ẹ ó yẹ kí ọ̀hún ṣàkíyèsí ara ẹ̀ hmm. obìnrin tó bàtí táwọn tóbi bá ti bẹ̀rẹ̀ sí ṣe menstruation báyìí ó ti kọ́kọ́ wo ọjọ́ tó fi ṣe the second month kó wọ ọjọ́ tó fi ṣe third month kó wá máa wò ó yẹ bí ó máa ń ba dàgbà rẹ̀ ẹ tó bá ti fọjọ́ mẹ́ta ṣe láti from the reception bóyá máa ṣe lọ nìyẹn hmm. tó bá ti ṣe fọjọ́ márùn-ún ṣe bóyá máa ṣe lọ nìyẹn àfi tó bá di pé ó ti fẹ́ lọ ṣùgbọ́n a máa ń pè kọ́kọ́ ní àwáìdá gbàdúrà pé ọlọ́run ní fi ṣe nǹkan kan ló wá rí o bẹ́tà lérè tó ń ṣe mm. àwájẹ ní pé kí èèyàn máa ṣe nǹkan oṣù kó máa wá nǹkan tó lébìlì kó má stop kó máa ó lè fo oṣù mẹ́ta ṣe ah. continuously tó ní stop ó wà bẹ́ẹ̀ ṣé mo pa aṣọ ni mo wá fi ń bo ara wọn ah, mọ́lẹ̀ ẹni ká gbọ́dọ̀ mọ nǹkan tó gbé sára àwa ìdára máa ń pè yẹn mm. so ó dẹ̀ di solution hmm. bóyá àwọn tó bá ti yọ lẹ́nu ẹ̀rọ pè wá a ṣe àwa solution sí fún ẹ̀ tọ́lọ́run dẹ̀ máa gbàkóso. tọ́lọ́run máa gbàkóso nǹkan um, àlejò obìnrin yìí tó èmi yẹn wà tó yẹ pé téèyàn bá bẹ̀rẹ̀ báyìí ẹlòmíì tí tó máa fi parí ẹ̀ kò máa ní sinmi ó máa máa pariwo inú ẹ̀yìn gbogbo ẹ̀ kí ló máa ń fà. ẹ ẹ bò wà kọjá sọ náà nìyẹn ṣẹ́rí àwọn ìjẹkíjẹ pọ̀ fún wa nílùú yìí hmm. àgàgà yín obìnrin ẹlẹ́kìjẹkíjẹ pọ̀ hmm. gbogbo àwọn nǹkan tó dùn àwọn nǹkan òróró so akọ̀jẹ̀ jẹ̀jì máa ń fà á tí bòkínẹ́ bá ti ń wo ohun tó bá ti ń tábà ń jẹ nǹkan tó dùn nǹkan tó lóòró nǹkan jìgìnnì a dẹ̀ ṣe ká má jẹ́ láti sọ̀rọ̀ mi sọ fún wa pé ẹ ṣe kinní yẹn sílé tó lómi ọsàn àti oyin yẹn ẹ tó bá ti mọ̀ pé òun ní hardship nu pé kó máa ṣe nǹkan nǹkan àlejò mhm. kó lọ ṣe sílé kó bẹ̀ sí máa mú sí méjì méjì ó máa pé with ease ló máa fi máa ṣe nǹkan àlejò ẹ ṣe gan dókítà wa ẹ bó ṣe máa ń rí nìyẹn o lórí ètò wa ètò yín torí ètò yín ni o láìsí ẹ̀yin kò sáwa láìsáwa náà kí ni kò sẹ́yìn náà àjọ ń ṣe kí àjọ ń gbádùn ara wa ni àjọ wà fúnra wa ni mo kí yín tó padà dé láti wá béèrè nǹkan díẹ̀ lọ́wọ́ dókítà wa torí màá sọ nǹkan ní gbogbo ìgbà mo máa ń jẹ́ kó yé gbogbo wa pé gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká máa fi ìmọ́tótó àti kí ni àti gbogbo nǹkan tá a bá mọ̀ pé ó lè jẹ́ kí àyíká wa kó ṣe kí ni kó ṣe é dùn wò kó ṣe é dùn rí ẹ jẹ́ ká máa ṣe ẹ jẹ́ kí n tún délé agbára o tí bá délé agbára káàmù kan tá a tún ní fún wa ní ọjọ́ tèmí tí n bá tún padà wá mo máa ń sọ fún yín ní gbogbo ìgbà pé ètò ń tẹ̀síwájú.